نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل إن الله مع الذين اتقوا والذين هم محسنون عباد الله بعد وفاة النبي صلى الله عليه وسلم اختار المسلمون أبا بكر وجعلوه إماما على المسلمين جعلوه إماما على المسلمين باتفاق لما له من فضائل وإشارات نبوية إلى إمارته ومن هذه الإشارات تقديمه صلى الله عليه وسلم أبا بكر للصلاة بالناس في مرضه قالت عائشة رضي الله عنها فقل النبي صلى الله عليه وسلم فقال هل صلى الناس قلنا لا هم ينتظرونك يا رسول الله قال دعوا لي ماء في المقدر ففعلنا فاغتسل النبي صلى الله عليه وسلم وذهب ليدور فأغمي عليه ثم أفاق فقال هل صلى الناس قلنا لا يا رسول الله هم ينتظرونك قال دعوا لي ماء في المخدر ففعلنا فاتخذ النبي صلى الله المؤمنون إلا أبا بكر رواه مسلم ولما بري أبو بكر أبو بكر رضي الله عنه للخلافة ألقى كلمته الأولى المشهورة المؤثرة ويروا الفاحشة في قوم إلا عمهم الله بالبلاء فأطيعوني ما أطعت الله ورسوله فإن عصيت الله ورسوله فلا طاعة لي عليكم قوموا إلى صلاتكم يرحمكم أبو بكر رضي الله عنه لم يتغير بعد توليه للإمام بل بل ازداد جهادا وتواضعا لله عز وجل فقد كان يريد أن يزاول تجارته على المعتاد فمنعه المسلمون وأراد أن يباشر الجهاد كالمعتاد ومنعه علي رضي الله عنه وهو الذي جمع القرآن الكريم في مصحف واحد وكان يزور وسلم الله لي ولكم في القرآن بما فيه من الآيات أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه منكم عن دينه وسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم أعلمكم kí ọlọ́run bá kí ó sì àlékún ìgbìyànjú ẹ̀kọ́ kan wa ó sì jẹ́ kí á kó sórí ojú ojú ọ̀nà ẹ̀sìn ìsìlẹ̀ àtọ́rọ̀ ìkẹ́lẹ̀ fún ẹ̀mí wa mohammed sọ́kọ̀ wa balẹ̀ kò sílẹ̀ pẹ̀lú tí ọlọ́run bá tí ó gbélé kiri láti lè jẹ́ ìkẹ́ àti ẹ̀rọ̀mù gbogbo àbẹ̀lẹ̀ ayélujára ìkí àti ìkẹ́ náà kí wọ́n bá àwọn aráàlú àti àwọn sọ̀hánà àti gbogbo àti àwọn tó tẹ̀lé ojú ọ̀nà àwọn títí di ọjọ́ àgbélé àti ìbẹ̀rù náà bá fi ọwọ́ ẹ̀kọ̀ọ̀kan wa ẹtí bá ń bẹ̀rù náà ọmọ ọba yóò máa kàn bá ó sì máa wà pẹ̀lú rẹ̀ ní gbogbo ọ̀gá àti ní gbogbo àyè. ní ìtẹ̀síwájú nípa ètò àbúkọ̀pẹ̀ ọdún ọgbà ọkùnrin èyí tí à ń bá lọ. a ti sọ nípa ìgbìyànjú ìgbésẹ̀gbé díẹ̀ nínú rẹ̀ ní tí a lè sọ gbogbo ìtàn bó tilẹ̀ kọ́ bá. àlẹ́ papòdà tó sì jásí pé ìbànújẹ́ bá gbogbo àwọn mùsùlùmí débi wípé ọ̀rọ̀ ilẹ̀ wípé ọjọ́ èyí tó dúró jù fún àwọn mọ̀mí nílé ìlú màjínà ọjọ́ tó dúró jù nínú ọ̀sẹ̀ ní ayé wọn òní ọjọ́ tí alẹ́bí wa muhammed sọ́kọ̀ọ́ àwọn àlèwòsẹ́lẹ̀ tó wá sí ìlú màjínà tó dé sí ìlú màjínà. Muhammad sallallahu alaihi wasallam sọ́pàpọ̀. Ibi pé ẹlòmíràn ò gbàgbé àlejò sallallahu alaihi wasallam kú torí pé ọkọ àmàlẹ́ àkókò. Ṣùgbọ́n tí ó ṣe ọkọ ọkùnrin nígbà tí ó gbọ́ ọ̀rọ̀ yìí, ó lẹ́nu àkókò kiri ọbẹ̀ ọmọ wa. Ọwọ́lé sí ọ̀rọ̀ àlejò Muhammad ó sì ṣe ojú rẹ̀ orí pé àlejò ti pàkó dà. kan náà ni ọkọ̀ sínú mọ́sálásí tí wọ́n sọ fún àwọn من كان يعبد محمدا فإن محمدا قد مات ومن كان يعبد الله فإن الله حي لا يموت عندما تنتهي عن أبي الإنسي النبي صلى الله عليه وسلم وتقول لا يميت sínú ẹjọ́ bá ṣe pé ọlọ́ọ̀bá ní sìn ọlọ́ọ̀bá yóò máa ṣẹ̀mí gbére tí ó sì ní kú láìláì ọ̀rọ̀ àwọn èèyàn ti wá mọ̀ lọ́rùn ẹgbẹ́ ah, ànábì tuntun tí ó tọ́ torí pé ìfẹ́ tí wọ́n ti ní sí ànábì sọ́kọ́ lọ́wọ́ ìwọ̀sẹ́lẹ̀ ìyẹ́ mú wa máa lérò pé sànàbí òfin àwọn alẹ́ báyìí. nígbà tí ànábì papòdà gbogbo àwọn mùsùlùmí wọn ẹnu pọ̀ lérí wípé ẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ láti lè jẹ́ olórí kọ́ máa darí orílẹ̀-èdè ìsìláàmù òun náà ni àwọn bàbá ọ̀gbẹ́ ọ̀wọ̀ wà fún àwọn àgbìyànjú èyí tó ti ṣe nínú islam fún àwọn dáadáa èyí tó dá sí pé a ti ka díẹ̀ lọ nínú ẹ̀ kódà àwọn nǹkan bí wọn tó ṣe pé àlẹ́bí ọ̀sọ lọ́rọ̀ ẹ̀nà ó ṣe níṣẹ́ tí tọ́ka sí pé ẹjọ́ lẹ́tọ̀ọ́ sí látò ti máa ròyìn fún àlebi sọ́kọ̀tọ̀ ọ̀rọ̀ ìwọ̀sẹ̀lẹ̀ ọmọ àdarí ikọ̀ mùsùlùmí lápapọ̀ ó dàbí àbúgbàgbà. lára àwọn tí ń tọ́ka sí eléyìí nígbà tí àlebi sọ́kọ̀tọ̀ ọ̀rọ̀ ìwọ̀sẹ̀lẹ̀ tí wọ́n ti àárẹ̀ tó fi kúrò láyé. ìyàwó aṣọ ọdún ọlọ́wọ́ àyà ó ní pé nígbà tí ó di àsìkò ìṣá àlebi wọ́n sọ fún àwọn ẹgbẹ́ sáwọn yẹn ti kírun ìyàwó aṣọ orí ọlọ́run àyà ó ní pé àwọn sọ́kọ̀ lẹ́bi sọ́kọ̀ wà lọ sọ́dọ̀ pé àwọn èyí tí kírun ìwọ làwọn ń retí bí kọjá lè fi àwọn ọkọ̀ wá kírun fún wa. àníbi sọ́kọ̀ wà lọ sọ́dọ̀ ní pé wọ́n rò ń gbé omi àníbi wẹ̀ ọfẹ́ tiraka pẹ̀lú bí ààrẹ yẹn ti wọ̀ látó láti lọ sí mọ́sálásí. ibi tó ti ń gbìyànjú láti ṣe léyìí àníbi fèsì ọ̀dà lẹ́yìn ìgbà tí àlejò sọ́kọ̀ lọ́rọ̀ ìwọ̀sẹ́lẹ̀ tí ojú rẹ̀ là ó tún béèrè pé sáwọn yẹn ti kírun ìyàwó aisha ó jẹ́ ọlọ́wọ́ àyà ó ní pé àwọn sọ fún àlejò pé àwọn yẹn kírun ìwọ́n náà máa ń retí àlejò tó ní pé kí wọ́n rò pé omi nígbà tí àlejò wẹ̀ ó tún gbìyànjú láti ti jáde lọ kírun fáwọn èèyàn ṣùgbọ́n àárẹ̀ yẹn ti wọ̀ lága ó tún fèèt lẹ́ẹ̀kejì nígbà tí ó di ẹgbẹ́ ìkẹta bẹ́ẹ̀ anábìrin pé agbára òun ò ní gbé láti lọ sí mọ́sálásí kálẹ̀ tí ọ̀pá lẹ́sẹ̀ tó kó pèrò fún àwọn èèyàn nínú ẹ̀rọ abúbákiri ọ̀dọ̀ ọ̀hún. ìṣẹ̀lẹ̀ yìí ó jẹ́ pé wọ́n rí pé anábìrin ọlọ́run títí tó fi papòdà èyí ó sì ní àkólé kan. ẹni tí bá sọ wípé òun ti dé ipò kan tó òfin sin ọlọ́run bá máa àwọn ti dé ipò kan tó fi lè máa ṣe tó kú òun kò lè máa ṣe ọlọ́dọ̀ àrà ọ̀sẹ̀ tí ó di òun àbí wọ́n ti ṣe kẹta lẹ́tọ̀ fáwọn èèyàn ti di wòlíì èèyàn fi èèyàn ti mọ̀ ní pé ṣàìtàn èṣù ni irú ẹni bẹ́ẹ̀ ó ní bí alẹ́ bí ọ̀nà ọba ọ̀ńdàkú ó sì tún tiraka láti lọ mọ́sálásí nígbà tá a bá ààrẹ ògbé ìlọ́padà sọ pé kí àwọn ọmọ rẹ̀ ọ̀dọ́ onígbé lára káwọn ò ní táwọn fi sọ pé kọ sí ẹ tó lẹ́tọ̀ọ́ sí kó tó jẹ olórí lẹ́yìn ànábi sọ́kọ̀ lọ́wọ́ àlùsẹ́lẹ̀ ju abúwákè lọ. torí pé nígbà tí ara ànábi ọ̀dá ẹni tọ́pa láti pé kó kírun fáwọn èèyàn òun náà ní tani o òun náà ní abúwákè ọjọ́ ọmọ wa. lára àwọn ọ̀sẹ̀ míì tí ọjọ́ kó yí àwọn mùsùlùmí pé abúwákè ọ̀sẹ̀ tó lọ́lá tí o má tó tó lè jẹ olórí lẹ́yìn ànábi wa muhammed sọ̀rọ̀ wa àlùsílẹ̀. arábìnrin kan wá bá ànábi sọ̀rọ̀ wa àlùsílẹ̀. lẹ́yìn ọ̀rọ̀ ànábi sọ pé kí obìnrin yìí kọ́ padà wá nígbà mi. obìnrin yìí wá sọ fún ànábi pé tí o bá wá fún ọ̀rọ̀ àgbọ̀ǹkọ́ ìyẹn ní pé tó ti papòdà. ànábi sọ̀rọ̀ wa àlùsílẹ̀ sọ pé láti àbá lọ́ba àbúrò bàbá rẹ̀ ànábi sọ́kọ̀ bá wà lọ sílẹ̀ wọ́n sọ fún mi pé sọ́rí ẹni tí ó rò ní lẹ́yìn mi ó là ní tani o ó là ní abúlé kí wọ́n jẹ ọ̀gá wa. kódà ànábi bá débi pé ó pè yọ aisha lórí ọlọ́wọ́ àyà bí kò pe abúbákì wá àti ẹ̀tọ́ jẹ́ ọmọ abúbákì kó lè máa jẹ́ lẹ́rìí wọ́n fẹ́ kọ́ ọ́ lẹ̀ wípé tí ó bá papòdà tá ẹni tí ó máa jẹ́ olórí òun náà ni àbúbakùn ṣùgbọ́n àlẹ́bí ọ̀kadà síbẹ̀ mà torí pé àlẹ́bí sọ pé ìyá ọ̀gbọ̀n wọn mi ní ọ̀nà ilé àbàbà kan. ọ̀rọ̀ kò bá dà sí àkọọ́lẹ̀ torí pé ọdún ò lè gbà. àwọn ọmọ mi ní kò sí lè rọrùn fún wọn kí wọ́n yẹ lòmí ìyàtọ̀ sí àbúbakùn láti lè jẹ́ olórí fún wa. yẹ́fà tí àlẹ́bí sọ́kọ̀ọ́ ọ̀sẹ̀ tí ọmọ yìí pé pẹ̀lú àti ṣe máa ṣe bọ̀ ẹ ti gbìyànjú rẹ̀ pọ̀ jù tó sì yẹ sí pé àlejò sọ́kọ̀kọ́ ọ̀rẹ́ ọ̀sẹ̀lá máa ti sọ́jú níbi gbogbo àlámà ìyọ̀kọ́ náà ní àbúbàbà. nígbà tí àbúbàbà tí wọ́n ti báyà fún ìyẹ́lẹ́gbẹ́ tí wọ́n ti kílà rẹ̀ gẹ́gẹ́ bí olórí orílẹ̀ islam gẹ́gẹ́ bí ìṣe tó sì yẹ sí pé ọwá ọwáyé títí di òní ó náà ní pé olórí ọba àwọn èèyàn sọ̀rọ̀. àkọ́kọ́ pé ọ̀pẹ ọba wà níbi ọ̀rọ̀ àkọ́sọ́ rẹ̀ fún àwọn mùsùlùmí ní mọ́sálásí alẹ́bí wa muhammed sọ́kọ́kọ́ àwọn àlùsẹ́lẹ̀ táwọn èèyàn péjọ sí ní ìgbà tó yin ọlọ́run tó sì àṣàlá tó fún alẹ́bí wa muhammed sọ́kọ́kọ́ àwọn àlùsẹ́lẹ̀ ó ní pé kí ni ò lè tó àlẹ́kọ̀ọ́ wọlé sọ̀rọ̀ èmi ni wọ́n sọ pé kí n máa jẹ olórí ṣùgbọ́n yóò túmọ̀ sí pé èmi ni mo lóore nínú yín. kúrò tí abúlọ́kì tó sọ yìí wọ́n jẹ́ kó yẹ wáyé pé ẹni tí ọ̀jọ́ rẹ̀ lójú rárá ni. ẹ̀wọ̀n adúlù gbìyànjú níwọ̀n bí ìta ara kà tó ṣe pé díẹ̀ nínú rẹ̀ ó ní tí a bá ṣe pé ànábì wà mí kan ẹni tí yóò tó tẹ̀lé tó wà pẹ̀lú ẹ̀ ó náà ní ànábì sọ́kọ̀ àwọn náà ní abúlọ́kì rẹ̀ ọ̀kọ́ láì tí ti rẹ̀ kó tún wá jọ rẹ̀ lójú ọkà wípé gbogbo nǹkan tó ń ṣe nǹkan sí ẹ̀ báyìí ó tún fi hàn lé sọ fáwọn èèyàn pé ebi kí wọ́n lóore jù ó nínú yìí ẹ̀ka nìyàmí gẹ́gẹ́ bíi pé kí n máa dára yìí. fàyà àṣà àṣàǹt tí n bá ṣe dáadáa fa àìnú ni ẹ̀kùn mi lọ́wọ́ ṣùgbọ́n lẹ́gbìn ìṣe ọmọnìyàn ibi tó bá kù díẹ̀ ìṣe kọ́lẹ́ṣà ọmọdàkẹ́ òun. àdébí sọ́wọ́ kọ́kọ́ rẹ̀ ò sílẹ̀ mo lè yọ sí pé ọ̀nà ọba ń dà kúrò níbi kó ṣe àṣìṣe ṣùgbọ́n gbogbo ẹ̀dá ọ̀nà ọba yòókù yóò máa wà nínú ẹni tí yóò máa ṣàṣìṣe tí ó sì máa ṣe àṣìjọ ni. àṣìkò àmẹ́rin ìbára ẹni lò pẹ̀lú òdodo àmẹ́rin ni ẹ̀tọ́ orí wípé ó ṣe àìdá tọkọ́ fà rẹ̀ tó sì jẹ́ sí pé àìdá yẹ nǹkan tí yóò bá àtẹ̀jẹ́ rí. Àbúrọ́kẹ́ ọdún ọgbọ́n ọgbọ́n àná ó ní bí o ti ṣe jàmbá àmàlà. Láì sọ fún ibi àkèé tó ṣe yìí ó kù díẹ̀ ní ọ̀dà ìlú kò ní jẹ́ kí ìbò nílọ síwájú tí ẹ̀rọ afisọ́ ẹ ti ṣe jàmbá àmàlà wọlé kẹ́mí kò fi àná ìmọ̀ àkúrọ́ fún olórí ní nǹkan pé ó ń ṣe tí ọ̀dà akẹ́kọ̀ọ́ yìí wípé dáadáa ní í kìyàmẹ̀ ni yóò jàǹbá lẹ̀ ń ṣe wọn. Àbúrò ìyá ọdẹ ọlọ́wọ́rán nínú ètò bó ti fẹ́ darí tó sọ fáwọn èèyàn ní ọjọ́ àkọ́kọ́ oníbí ẹ lọ́mọ ibi ọ̀dọ̀ ayé fòfin ìgbọ̀n kọ̀wé ìlànà. Ẹni tó rí rẹ̀ sí pé ọ̀lẹ́ lòun pé kí ni àbòsí tí ẹ lè ṣe fóun níbo lòun fẹ́ gbé lọ, òun ọ̀lẹ́ nìkan. kún ìjọ ìfọ̀ àyè. ẹni tó bá débẹ̀ sí bí abẹ́gbẹ́ra lòun kò sí ìgbẹ́jọ́ abúlé ọdẹ ọlọ́wọ́ àná nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ wọlé pé ẹlọ́mọ yìí pé àwọn yẹn kan tí wọ́n kóra wọn jọ wọn ò ní máa gbé ìgbìyànjú sójú ọ̀nà tó náà bá lẹ̀ kí wọ́n náwó kí wọ́n lọ ẹ̀mí wọn lérí ìgbìyànjú sójú ọ̀nà tó náà bá tí a bá gbé sílẹ̀ ìyẹn bẹ́ẹ̀ lọ́wọ́ wọn fi pààrọ̀ fún un tí a bá sọ pé àwọn ò ní ṣègbìyànjú sójú ọ̀nà ẹ̀sìn gbọ́kàn ní pé etí ọ padà rọ́pò fún ọ náà ní ìgbẹ̀gbẹ̀rẹ̀ sọ̀rí pé ẹni tí ọba ti lè gbé àbòbò ẹ̀tọ́ rẹ̀ àwọn èèyàn ti dán láti gba ẹ̀tọ́ rẹ̀ tó wọ́n fi dùn ún. àwọn gbọ́kàn ọjọ́ wà wà ọ̀tẹ̀sọ̀rọ̀ pé ìbàjẹ́ sìnà ọtí mímu owó ìní àti gbogbo ìwà àgbàjẹ́ etí wá sí ọ láwùjọ kò ní fún láwùjọ kan kọ́ fún kálí kókó tọ́já sí pé àwọn èèyàn ò ní rí sí àìdámá àyàfi kó ṣe pé àdáwò tó jẹ́ àpapọ̀ àlùbárà tí máa ń ṣẹlẹ̀ sí alápapọ̀ kọ́ máa ṣẹlẹ̀ sí wọn. ìyẹn ní pé àwùjọ tí ìbàjẹ́ tó bá ti já sí pé ló lékè ní irú àwùjọ bẹ́ẹ̀ tó ṣe pé dáadáa kéré oníranran àdánwò ni wọ́n máa ṣẹlẹ̀ sí wọn ìyẹn wípé àwọn bá pè lọ́wọ́ náà àwọn èèyàn rẹ̀ pé kí wọ́n jìnà sí ìbàjẹ́ ó ti rẹ̀ kí ọkàn lè mà. wọ́n á parí ọ̀rọ̀ rẹ̀ pé tí bá ti tẹ̀lé tọ́lọ́run àti tí àlejò sọ́kọ̀ ọ̀rọ̀ ìwòsànlẹ̀ ó ti lọ́ra yẹn bẹ́ẹ̀ tẹ̀lé mi. ṣùgbọ́n tí bá yan ọkọ̀ ọlọ́run àti tí àlejò sọ́kọ̀ ọ̀rọ̀ ìwòsànlẹ̀ ẹ̀ wọ́n kò bá dẹ̀ sí kẹ́ẹ̀ tẹ̀lé mi má. ìyẹn jẹ́ pé wọ́n rí pé àbúkọ̀kẹ́ ọ̀rẹ́ ọlọ́run àyìn nítorí ní àṣeyọrí nínú ọ̀darí wípé tọ́lọ́run àti ti alábì rẹ̀ sọ́kọ̀ọ́kọ́ wa ìwọ̀sọ́dà òun náà ní fi ṣe ìdarí. Abubakar ó di ẹni àkọ́kọ́ ní orílẹ̀-èdè Islam ṣùgbọ́n nǹkan yìí ò yí padà rárá sí bó ṣe ń ṣe é pọ̀ tẹ́lẹ̀. Kódà ó tún wá lékún sí ni ní ìtẹríba àti ní ìgbìyànjú sójú ọ̀nà tí ọlọ́run bá wà sùpàkánà owó kódà abubakar ìgbàdé mi wípé ó dín ó dín ní ọjọ́ kan ó sì gbéra láti ti lè gba ibi òwò rẹ̀ lọ. ó mọ̀ ọ́n àtọ́wọ́ pàdé rẹ̀ bíà níbo lọ́dọ̀ àwẹ̀rẹ̀ àmírò mọ̀mìnì. ìbọn ní sẹ́tọ̀ wọn ṣe tẹ́lẹ̀ fún àwọn tó jẹ olórí. òun lọ sí sẹ́wọ̀n ní àwọn ọlọ́run ní pé òun lè láǹfààní ilé yìí mà. gbogbo àwọn onírànà àlàáfàá tí ó ló ti fẹ́ rọrùn rọrùn yàtọ̀ mọ́ ìtumọ̀ sí iṣẹ́ mi. tí kò wọ́n máa ṣiṣẹ́ mi ó ti di ọ̀ràn ẹ̀yà táwọn adájẹ́ mùsùlùmí láti bẹ́tùn náà ilé owó mùsùlùmí kọjá sí pé àwọn aláàmà fún ọ ní ìgbà tó máa jẹ tó máa mọ̀. ìgbà tó máa jẹ tó máa mọ̀ máa padà sọ kí ni ìgbẹ̀yìn rẹ̀ nígbà tí àbúkọ́kiri ọ̀rọ̀ bí ọlọ́wà tí wọ́n padà pàkúnyà. ìyẹn jẹ́ pé ọ tiẹ̀ lẹ́tọ̀ kankan nínú owó òòlù bí kò sí pé òun ṣe nǹkan yẹn láti lè fi wọ ojú rẹ ọlọ́run àti ti anábìwá muhammed sọ́mọ́ ọmọ àlàsì. kódà abọ́bákiri gẹ́gẹ́ bó ti dá sí pé kò sí ọgbọ́n tí wọ́n gbé ti ànábì àfi kí abọ́bákiri kọ́ wà pẹ̀lú ànábì bẹ̀. ìyẹn ni pé gbogbo ohun pátá tí ànábì sọ́mọ́ ọmọ àlàsì dà tọ́gbà àwọn ọ̀gbájá tí àwọn ọ̀gbá gbé lé lórí kò sí nǹkan bẹ̀ tọ́lá sí pé ẹ wá ayé pé àbúbákẹ́ ọ̀láǹfààní láti lọ síbi òkun yìí. bẹ́ẹ̀ náà ló tún wá fẹ́ ṣe ọmọ kọ̀ǹtínú nígbà tó di olórí mùsùlùmí tán. a lè rọ bí ọba àná lọ sọ fún pé à ìwọ́n máa rán yẹn ní ìlú lọ́gbọ́dọ̀ wa torí pé tí akọni bá ti lè kú sógun àdáwò sẹlẹ̀ nìyẹn. tó kọ́ wa lé kọ́ wa darí àwọn èèyàn pẹ̀lú ẹ̀sìn rẹ̀ tó ti ní ìyẹn ni yóò jẹ́ àǹfààní fún àwọn mùsùlùmí abubakar rọ́bì ọlọ́ọ̀bù hàn. àwọn tọ́jà sí pé àlejò sọ́kọ̀ lọ́wọ́ àlùsọ́dà wọn máa ń bẹ̀ẹ̀ wò nígbà tí ó wà láyé abubakar sọ pé òun ti di olórí ó fi wọn sílẹ̀ ó mọ ayman ẹrú ni tó tọ́jú àlejò wa muhammed sọ́kọ̀ lọ́wọ́ àlùsọ́dà nígbà tó wà kéke látara àtẹ́rìwá abubakar abubakar ó tó sọ fáwọn yẹn pé à ń lọ sí ọ̀dọ̀ ọmọ ayman báyìí láti lè lọ bẹ̀ wò gẹ́gẹ́ àdébí sọ́kọ̀ náà wà lè wò sílẹ̀ bó ṣe máa bẹ ọmọ ayé náà wò látara ìtẹríba ìtọ́wà fún àbúgbàpẹ̀ tó ní ilé yìí. Quran láti ojú àdébí sọ́kọ̀ náà wà lè wò sílẹ̀ olùwọ́n ti ń kọ́lẹ̀ bí ayé àkọ́kọ́ ṣe ń sọ̀kalẹ̀ ni àdébí ti yin àwọn tí yóò máa kọ́lẹ̀. Nǹkan tẹ́ sì máa kọ̀ọ̀kan sí gbà náà bí òkúta bí eegun ẹran bí awọ ni wọ́n máa kọ́ sí nǹkan yìí ọwọ́ káàkiri tẹ́lẹ̀ yìí ayé àbúbákiri òun náà ni wọ́n ronú pé wọ́n ṣe wà káàkiri yẹ àwọn èèyàn gbé sórí tòótọ́ tí wọ́n há tí wọ́n sì ń há lórí yàtọ̀ sí tíramì pàtàkì jùlọ níbi ìdọ̀dá àti sọ nípa ìjìyè tí wọ́n pè ní báyìí lẹ́yìn àìmọye ọgọ́rùn-ún ọdún tí ọlọ́run àbí ànábẹ́ àyíṣà lọ sókè fún làwọn bá ń gbìyànjú láti kọ àwọn ọkọ yẹn. ayé ànábẹ́ sọ́kọ̀ọ́ wà bí a ṣe sọ́yà kọ̀ọ̀kan kalẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ rẹ̀. àbúbákẹ́ ayé rẹ̀ lára àgbìyànjú tó ṣe ibi tí wọ́n kò jọ sí ojú kan náà kó fi lè rọrùn fún àwọn èèyàn láti láti máa kà. àti àwọn àgbìyànjú bíi èyí tó ṣe ibi lẹ́yìn ìgbà tí àbúbákẹ́ ọdún ọlọ́wọ́ àná èyí tí ó dórí àlééfà tó ti ń ṣe pọ̀tẹ́lẹ̀ tí ò tún fi sílẹ̀. lára tí ó jẹ́ kí ìjọba rọrùn fún àbúbákẹ́ ni pé gbogbo àwọn èèyàn tí ànábì ìtọ́jú àsìkò pé ìwọ lọ́ máa darí ìlú báyìí ìwọ lọ́ máa darí ìlú báyìí gbogbo wọn ló fi ilẹ̀ láì yọ torí pé ọmọ yìí pé ànábì sọ́kọ̀ láàrin sẹ́yà orí tí ó ní torí tó wò mọ́ wọn la síwájú kó tó dá sí pé kọ́yàn wọn síbẹ̀. kódà àwọn míì tó ṣe pé wọn ò rí kò tẹ́lẹ̀ láyé ànábì sọ́kọ̀ kọ́kọ́ àìkọ́sẹ́lẹ̀ látara àròyìn tí ànábì fẹ́ sí àwọn àgbẹ̀bí ìwé tó ṣe pé a lè sọ tán látara ìgbìyànjú etí àbúgbàkiri ọ̀rọ̀dí ọlọ́wọ́ àn èyí tí ó ṣe fún ọ̀sùn. ní ayé àbúgbàkiri oníranà fìtínà ṣẹlẹ̀ fìtínà ìtọ́jú sí pé mùsùlùmí ò lè gbàgbé láyéláyé tí a níbi sọ́kọ̀ ọ̀rọ̀ àlùsọ́lẹ̀ tó sì ti sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ síwájú. ó fìtínà yìí pé ọ̀rọ̀ jẹ́ ni wọ́n fi máa pera wọn á sì ráwọn tí wọ́n máa gbà wọ́n gbọ́ tó ṣe pé èsì àti ọ̀jẹ́tìfù wọn náà ní pé láti lè da èsì ìsìláàmù wọn. tí ànábì wọn tó papòdà ni a ti yanjú díẹ̀ díẹ̀ sùn nígbà tó di ayé àbúbákì láyé gan ní àyànjú dáadáa báwọn mùsùlùmí tó jẹ̀bẹ̀ aláṣọ́dọ̀ láàrin sí tòlẹ́kà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pọ̀ rẹ́kẹ́tẹ́ tánàbí sì ti sọ àsọtẹ́lẹ̀ yìí pé àwọn èèyàn yìí ọ̀yọ̀jú abubakar ọdún ọgbà ọmọ àná òun ni ọlọ́run ọba lò láti fi rẹ́yìn gbogbo àwọn asọ̀rọ̀ sẹ́sẹ̀ yìí pẹ̀lú akin. bákan náà alẹ́bí sọ́kọ́ bá wà lọ sọ́dọ̀ àpapọ̀dà iye òtún àti pé ọ̀tá alẹ́bí sọ́kọ́ bá wà lọ sọ́dọ̀ àti islam tó mú wá ó ti tán síbẹ̀ bí kò sí pé ìgbà yẹn gán ló kó le abubakar ọdún ọgbà ọmọ jẹ́ ọ̀tá tinú nínú àwọn tí ń tẹ́ra wọn mùsùlùmí ṣùgbọ́n tí wọ́n dàgbà pé bí ànábì ọlọ́ọ̀bà lọ. kódà àwọn míì tí ó fẹ́ báwo ní ọ̀rọ̀ zakat ọ̀tá àtìká ọ̀là àwọn tó jẹ́ kékeré ló lé pé àwọn sáwọn wòye pé ah, islam yìí náà tó ń fẹ́ jù sí wọ́n náà tó ń fẹ́ jù sí ìta afẹ́ pàmò ní mọ́tà oríkẹ́ lọ mọ̀jìnà oríkẹ́ ń kó mọ̀jìnà oríkẹ́ lọ sí yamẹ gbogbo omi tí wọ́n tẹ̀lé sáwùdí lónìí lákàkì síwájú kó tó di bí alẹ́ ní sọ́kọ̀ lọ́wọ́ rẹ̀ sọ́lẹ̀ àpapọ̀. kódà kọjá sáwọ́dí gbogbo omi tí jẹ́ bàkàrẹ́ ọ̀tọ̀ yemen gbogbo rẹ̀ ní islam ti wọ̀ síwájú kó ti di bí alẹ́ ní sọ́kọ̀ lọ́wọ́ rẹ̀ sọ́lẹ̀ àpapọ̀. ìyẹn ní pé táwa ṣe bí alẹ́ mi darí àwọn èèyàn abubakar darí àwọn èèyàn ìta sọ ní pé àìmọye kọ́ńtì lọ darí torí pé sáwọ́dí nìkan ó ju nàìjíríà lọ sọ pé àtúnwápọ̀ odidi kọ́ńtì bíi bíi yemen kọ́tọ̀ kuwait àti bahrain àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kájọ mọ́ wọn. ìdá wa ń tẹ̀lé kọ́ńtì lónìí bíi stéètì kan ló jẹ́ ẹ̀yà abubakar ọ̀dẹ́ ọlọ́wà tó sì darí gbogbo wọn successfully tí ò sí wàhálà nìkan. abubakar ọ̀dẹ́ ọlọ́wà dípò kọjá sí píkàwọn ọ̀tá kí wọ́n ráàyè wọlé àwọn ẹni tí islam ọ̀tún dé tẹ́lẹ̀ ó padà débẹ̀ láyé ẹ̀ rẹ̀ láyé àlejò mohammed sọ́kọ̀ọ́ àìsílà níbi tí wọ́n kéde ìrákì lónìí ayé àbúbákẹ́ ní islam wọ iraq ṣáà islam ò tí ì wọbẹ̀ tẹ́lẹ̀ ibi tí syria wà lónìí jordan palestine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lebanon islam ò tí ì wọbẹ̀ tẹ́lẹ̀ ayé àbúbákẹ́ àwọn agbègbè kan níbẹ̀ látara àwọn àgbìyànjú wá pọ̀ tó tó jà sí pé òun ló lórí odidi orílẹ̀-èdè Islam tí mo sì yẹ pé wá pé tá a bá sọ pé orílẹ̀-èdè àìmọye kọ́ńtì lọ́wà lábẹ́ rẹ̀ nígbà náà lọ. Abubakar nínú oṣù tí a wáyé ní ọ̀dẹ̀ twenty three ìtumọ̀ ní pé ní jọ́ọ̀jì náà ti pọ̀ òun ni yóò di one thousand tó sàlékún sí dúkìá mi tí mo ti ní tẹ́lẹ̀ kọ́ lọ kó fún ẹni tí ó jẹ olórí lẹ́yìn mi. Wọ́n pọ̀ ká yìí lọ́dọ̀ ọmọ ìlú àtàtọ̀ wọ́n ní ọwọ́ wa. Ó ní pé wàkọ̀dà àti àgbà àbùbákì máa ń bà ní. Àbùbákì ó ti dá wàhálà lẹ̀ fáwọn tí wọ́n padà máa jẹ olórí lẹ́yìn rẹ̀. Ta ni ó tún lágbára láti ṣe irú eléyìí? Ṣùgbọ́n táwọn àrò dúkìá náà, dúkìá méjì náà ló lékún nínú dúkìá tí abubakar tó dìídì ní fún rẹ̀ tó ṣe pé àwọn mùsùlùmí fún òun náà ni ẹni tí ó jẹ́ ẹrú rẹ̀ kan àti nǹkan ràkùnmí ẹyọkan rẹ̀ tó ṣe pé ó fi máa ń torí pé níjọ́ ní tí máa ń ṣe nǹkan ọ̀gbìn òun náà ni bí ràkùnmí tó ṣe pé wọ́n gbé omi lé lórí wọ́n fi máa wọ́n ti eh, nǹkan ọ̀gbìn wọn. nǹkan méjì yìí èló lékún sí nǹkan tí àbúbakar ọdún ọ̀wọ́n wà tí ó dìídì ní fún rẹ̀ ó sì ní wọ́n dá padà fún ẹ̀ńtọ́jú lórí lẹ́yìn rẹ̀ tó sì á sí pé nǹkan yẹn ti di ẹ̀tọ́ rẹ̀ torí pé nígbà tó ti di wípé ọgbà owó oṣù tí wọn ò jẹ́ kí ó ṣiṣẹ́ má látara pé wọ́n fún lówó oṣù owó oṣù tí wọ́n fún ẹ̀tọ́ tiẹ̀ gẹ́gẹ́ ni tó ti di tiẹ̀ tó yẹ kọ́ mọ́ ojogún ṣùgbọ́n tó wọ wípé òun jẹ́ àlífà mùsùlùmí owó oṣù yìí wọ́n fún ọ èyí tó kù yẹn nígbà tó ti kú kọ̀lá òun ó tún fílẹ̀ fún àwọn mùsùlùmí kọjá sí pé ọ padà sí àwọn. àbúkọ̀kẹ́ ìyàwó ní ọlọ́wọ́ àná orí pé kí wọ́n wọ aṣọ èyí tó ti ní ilé tẹ́lẹ̀ ibẹ̀ ni kí wọ́n níbi kí wọ́n fi sí òun. àṣà òbí ọlọ́wọ́ àná àwọn tí ń sẹ̀mí lọ́wọ́ kò bá dà sí kí wọ́n lo aṣọ tuntun. aṣọ tó wà lé onáníkẹ́ wọ aṣọ míì kẹfì kan kọjá sí pé onáníkẹ́ fi sí ilé àbúgbàkẹ́ ọtí ọgbà ọ̀nà ọ̀dọ́. díẹ̀ lára ìgbìyànjú àti ìsẹ̀mí àbúgbàkẹ́ yìí tí ọjà sí pé ó yẹ kí gbogbo ẹjọ́ jẹ́ olórí àtàwọn àtàjẹ́ mùsùlùmí kárí ẹ̀kọ́ kàbí kejì kárí ẹ̀kọ́ níbẹ̀ torí pé kò sí ìgbẹ́ tí wọ́n wá ìlànà àìjẹ́nà yẹn làwọn láti wá tó sì jẹ́ pé ọlọ́run bá ti lànà kó láti ṣe àwọn tá a sì lè kọ́sẹ̀ tí a lè sọ́kọ́ lọ́wọ́ rẹ̀ tó di ìdí sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé àwọn tẹ́ ẹ lè wọ́ tẹ́ ẹ lè wọ́ kọ́sẹ̀ yìí torí pé àdébì lórí wọn. ẹgbẹ́ yẹn sì rè èèyàn sì máa dá àdébì rí wọn dá ó tó di bí ọ̀rẹ́ kọ́mẹ́ntì kódà ọlọ́run subahana ọ̀tá ó sì ròyìn lé wọn lórí nínú ẹ̀mọ́yé nínú àgbọ̀n أبو بكر رضي الله عنه اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم إنا